ọ̀rẹ́ ni tó wẹ̀wọ̀n nínú àwọn àlùfáà hey má bí ṣe yẹ̀yẹ́ má bí ṣe yẹ̀yẹ́ má sọ di nǹkan tí wọ́n máa bí ṣàpèjúwe bú nítorí pé ọ̀fẹ́ ṣe yẹ̀yẹ́ torí pé tọ́ ọba ilé sọ di nǹkan yẹ̀yẹ́ àwọn náà àbìtẹ̀ náà wọn náà àyàfi tọ́ ọba bí ṣe yẹ̀yẹ́ lókùn ẹmọ ọ̀rọ̀ kọ̀rọ̀ tó mẹ́ṣọ́ rẹ̀ lágbájá orí báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ lágbájá orí báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ yóò sì ní irú ahọ́n tó fi sọ tí ní jọ ahọ́n ẹni tó ń fìyàn ku yẹ̀yẹ́ tí ń fìyàn tẹ́fẹ̀ ẹ ńlẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo àwọn tó gbogbo àwọn àlùfáà wa gbogbo àwọn tí wọ́n ń àwọn òṣùlù ṣẹ̀ríà gbogbo àwọn tí wọ́n ń takọ̀ àwọn sọ̀hábì àdẹ́gbọ̀wá Muhammad lánàá sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ mọ̀ mọ̀ tẹ́ tó ní kálukú sí i kálukú wa rántí ẹ̀ ìjọ sì ń wí à ń sọ fún wọn pé ee kíní yìí máa ń lábọ̀ àmábọ̀ rẹ̀ dáa kíní yìí èyí ṣe é gbé luhumul ulama'i masmuma ẹran àwọn àfáà tó wà má jẹran wọn lẹ́yìn má jẹran wọn lọ́nà tí ò dáa ẹwọ́jọ́ wọn ti ń pariwo bí ìtẹ́mí àìlẹ́wọ̀n ni ibi ìtẹ́mí àwọ̀wọ̀ ẹ̀wọ̀n ni ibi ìtẹ́mí àràdíkà ni ibi ìtẹ́mí àìwọ̀n ló kú sí ibi ìtẹ́mí àtọ́dá ó ti ṣẹ̀wọ̀n dílé ibi ìtẹ́mí àwọn ti ṣẹ̀wọ̀n dọ́fíìsì àwa ń kéjọ náà pé ẹ má fẹ́ wọ̀n yìí yọ ẹ ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n èèyàn kọ́ ló pa ló fi dẹ́lẹ́wọ̀n ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n kòkò rẹ́pù obì olóbìn kó tó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n àkéémà sí pọ̀wọ̀n àtẹnìkan máa ń jà sọ́rọ̀ owó gbogbo wẹ̀wọ̀n wẹ̀wọ̀n ibùdó tèmi àti ẹ̀ ń pariwo yìí ọ̀rọ̀ mọ̀ ló délẹ̀ àwọn àfáà tó sì bá ló gbà àwọn fíìlì fáwọn làwọn bẹ níjọba àwọn làwọn ní kọ̀ntrol jọba lọ́wọ́ wọ́n sì dẹ̀jọba sí lùtẹ̀ ní yàtọ̀ al-Hafiz rahimahullah rahmatan wasi'a lóòótọ́ lùtẹ̀ ní àwọn ìdẹ́lẹ́wọ̀n lóòótọ́ bí ò ti ní àkóbá wẹ̀wọ̀n ní wọ́n bá dúlẹ̀ lẹ́yìn bí oṣù mélòó kan ó bá tó sọ mọ́sálà míì táwọn afáàtò rí pé ah, ó tún ti yapa wa ó yá ẹtú ìjọ náà kò sẹ́nìkan náà tó lè ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nìkan ní èyí wá délé ní ẹ̀ wá rí nǹkan míì ṣe wá sí mọ́ ẹ rí nǹkan míì jáde sọ̀rọ̀ mọ́ ẹ jọ ń kò wá sẹ́nu tẹ́ wàá padà sọ́dọ̀ rẹ̀ mọ́ wàá kọjá ní ìsẹ̀ ní ẹ̀ta Hafiz alayhi rahmatullah àtúntò ọlọ́run ọba o ẹ má borí ní tèmi à àwọn tó wá lójú tèmi à sẹ́wọ̀n lílé wàláhì àárín àwọn náà ní tí wọ́n ń para ní ọgbà ẹ̀wọ̀n báyìí àwọn náà wọ́n ń para ọgbà ẹ̀wọ̀n la ilaha illallah lóòótọ́ àánú tí wọ́n ń ṣe wọ́n o eh, èyí táwa náà wí ọlúwa o dákúmọ́jà àti yọ̀ wọ́n o yìí táwa náà wí yìí àwọn òfin yọ ọ́ o a máa gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ mbẹ́ fáráyé gbogbo ayé gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ́ gbogbo wọn náà tó bá sì ń bẹ́ ń dirú iṣẹ́ bú báyìí lọ́rẹ̀ jáwọ́ lọ́rẹ̀ jáwọ́ ẹni tí ó wẹ̀wọ́ ọlọ́pàá olùwàsì ní wọ àti ìwọ mọ́nu ilé rẹ̀ náà ni la ilaha illallah èkó gbókínì yìí wà láyà àti yọ̀ọ̀yàn àmẹ́dàpẹ̀dà máa mẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀

kí ni ó ṣẹlẹ̀ olùdíjẹ náà dé rí hun kí ni ó ṣẹlẹ̀ oníwọ̀n náà ń bá yí hun luhumul ulama'i masmuma wo ordinary muslim àìmọ́ sọ̀rọ̀ wọn ní ti bàjẹ́ ẹwà wo nísìnyí la hawla wala quwwata illa billah òun náà wá sẹ́wọ̀n dílé òun wá di owó ọ̀kan ah, ó jáde ó jáde ń gbó tó jáde tán wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá ee wọ́n mú wọn wọ́n mú ọtí ti mú oníṣìí mgbe bẹ̀rù ọgbà ọgbà kìí ṣe detention inu ọgbà ẹ̀wọ̀n prison yard iru ọgbà ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ fi ń bíbínú ụlọ olè yìí náà wọ́n ń wọ̀ látàyè ẹ náà táwa ní gbogbo ndé wọn pariwo náà àwọn àwọn ẹni àyíká àwọn tán wí fún yí pé hádìí jara'im wọ́n jẹ́ mọ́ mọ̀ sí ilé yìí wà tọ́jú ìwà yẹ mọ́ wù mọ́ ẹni rárá mẹ́tì mọ́ wù náà nù ẹ àti ilé àwọn ẹni ọlọ́run bẹ́ ń kàdí àwọn ẹni ọlọ́run bẹ́ ẹ àwọn ẹni ọlọ́run ní kíní kan ẹ àwọn kíní kan bákan bẹ́ kíní kan tọ́ gbogbo wọn wádà ibo náà wà àṣírí ọ̀hún dá ẹjẹ́ làbí ẹni àmọ́ṣe mọ́ àgbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ agbára tèmi inú omi ló wà agbára omi ọ̀hún agbára tèmi bí ọṣẹ ló wà agbára ọṣẹ ọ̀hún àwọn ẹni ọlọ́wọ́ rẹjú mọ́ ìyàwó ọyá ojú ọ̀hún kọ́ tàbí pé tó bá òun yìí náà ìwọ ìwọ náà kó pé yára rẹ̀ ìwọ náà mọ́bọ̀ náà ẹ̀yẹ́ o máa kọ́ òun náà wọn náà kàn máa sọ̀rọ̀ rẹ̀ fi hududi pé ayé gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ wọn gbọ́dọ̀ bá lọ bí wọn náà bá lọ rí nǹkan ní ìmọ́tọ́ fi máa kùfẹ̀ àfo náà ọlọ́wà ni àpọ̀ bá tẹ̀ wá nítorí pé kọjá àlàmì ọ̀rọ̀ èmi ọlọ́run kí n tiẹ̀ kí n tiẹ̀ àmọ́ kò sí láì fi ká yọ ẹ̀kọ́ fáwọn èèyàn lára ẹni tádọ́wò kan bá bá ẹni àjálù kan bá ní ẹwà dálù tó bá yóò ìdìná tí kí n ṣe ní aṣe ní mọ́ ṣe ìdìná mọ́ kò gbọ́ ní o àmọ́ má fi ṣe yẹ̀yẹ́ pé ọmọ àdó sì náà à éèdì lọ́sẹ̀ kó ọ̀pọ̀ hiv ìdánwò karambà ní ọ̀sán torí tọ́lọ́run ìkànnà àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò wọn àkókò wọn sì sáré sàmì ń jàre sí wọ́n ń bẹ àfáà yìí ń bẹ pẹ̀lú tó bí àfáà yìí sáyé àbá wa ń bẹ àwọn lárúbá mọ́ ń pè kí níkan ní dìhìlì ní táǹkì ní dìhìlì ìzù onírú ààyè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ṣe pásíjì àbíkí lẹ́pẹ́ wọn náà ń pè ní dìhìlì yìí níbẹ̀ ló tó kó sí bàbá ń bẹ lé ibi bàbá tí wá ń bẹ nù lé tí àfà yìí ń bẹ níbi dìhìlì àfà ń bẹ lọ́mọ ń jọ lajá kan bá wá sínú kọ́ńpáǹdì wọn àfá yìí wá fẹ́ nílé ajá ìpé yá á kí lájá ń wá nílé àwọn àfá nílé mùsùlùmí àfá yìí wá gbogbo ló nǹkan fájá òpé ẹ́xà ìyá kálì ebèrè kálì ojúbà náà lọ tẹ́lú ọmọ kí ni ọmọ ajá yìí bàbá yìí wá dá lóhùn láti inú ilé pé káyì kí lọ wí yìí ó ní tí mo wí ni pé kọ́rọ̀ ìyàtọ̀ òun ìyàjá ò máa ọ kọjá àlà rẹ̀ rẹ̀ àbò mo ti kọjá àlà ọ ṣe mọ̀ pé lájá ò máa já ọ̀rọ̀ à àkàrà wọn kọ́ mọ́ lọ ajá ní mọ̀nà èyí tí ó sì bí náà kí ni ó jẹ́ ajá lòun náà kí wá ló wá jẹ́ láì bí kí n pè lájá ọmọ ọmọ ajá àbánibẹ̀ ni àbáni tó sọ di láìpé ni pé àníyàn tó fi pè é pẹ̀lú ọ̀nà tó gbà pé yìí ó ti dọ̀nà pọ̀ fẹ́ tàbùkù ẹ̀ pẹ̀lú pípè ní ajá ìyàkánà kan pé lájá ó náà yìí nìtajá ajá ni gbogbo ara bàbá já àbẹ́gbọ́ ti dìgbẹ́ ìwàjá ọmọ ajá ó ti dàbùkù ẹ̀dàkùn bó bá ti jájá a gbọ́dọ̀ tó fi ìjájá rẹ̀ bú ẹ̀rájá ni a máa sáà tó máa ń fàájá bú ẹ̀rẹ́ èèyàn náà òpin gbábẹ́ bú èèyàn láyé oníkàpẹ̀ lájá ayé ẹ̀kọ́jọ̀ wọn bẹ́ẹ̀ náà wá ní kó jẹ́ pàjámú rẹ̀ àtúwọ́n ń ni ẹ̀rákùn bá àbáwá lè fi ń kí wá ní tọ́mà náàbì àdámà tó lè wá sọ pé wà lákọ̀dé kàrọ́mùnà bani adam wà hàmàláhùn fìlbárì wà báhàrù wà rọ̀dàkànáhùn nínà tàyèbá wà fàtàláhùn màánà kẹfìrì ní ìmọ̀ àkàlákàná tàkùbẹ̀yìnà sẹ́rí kọ́níkálukú lọ yára bọ́ bá ṣe ń nípò nínú Islam láti gbọ́dọ̀ máa bọ̀wọ̀ wọn alùlámà àwọn onímọ̀ kọwá bá wọn onímọ̀ kọwá tó ní pé àdánwò kan sí kejì bá wọn gbé wọn dẹ́wọ̀n ìwọ̀ wárí kan ní ìfọ́mọ̀bí sọ̀rọ̀ mọ́ ọ̀dọ̀ lẹ́wọ́n àwọn ọmọ kéwù náà máa bíbú wọn ẹmọ wọn àfá wọn ẹlẹ́wọ̀n ni ó àfá wọn ẹlẹ́wọ̀n ni ó bàbọ́ bàbá mi náà lẹ̀ Yorùbá yín náà ìwà àtàwọn ọmọ kéwù jẹ́ ń jà ẹ bàbá yín àfá yín ṣebọ́ mọ rẹ̀ ṣebọ́ ìwọ́ ni ìwọ ni èyí jẹ́ bọ́bá ilé jẹ́ ọjẹ́ ọ̀ràn bọ́bá ilé jẹ́ ọjẹ́ àgbákò bọ́bá ilé jẹ́ ọjẹ́ wàhálà látúndé yẹri ṣàláàtì tàbí nítorí wọn bá fi kan ọmọ ìyá rẹ̀ dákun wọn máa fi dù mọ́ fáyọ̀ àfihàn wọn òun ọlọ́wọ́ bó wà wò ó kò yọ ẹ dákun inú tèmi àìlẹ́wọ̀n ó lẹ́wọ̀n kò lẹ́wọ̀n ó lẹ́wọ̀n kò lẹ́wọ̀n kò mọ̀ sí láyé mọ́ ẹni e ń bú lẹ́lẹ́wọ̀n ẹ̀lẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n ẹ̀lẹ̀wọ̀n yìí nìfẹ́ ó ti jáde láyé nìfẹ́ over seven hundred years ago ẹ̀dàgbẹ́ ẹni tó ti kú láti nǹkan bí seven hundred years ago ìwọ̀n kan wá dé ọmọ ẹ̀kọ́ ọlọ́kàn fẹ́ ara rẹ̀ báǹkà ẹ̀kọ́ ń kálukú wa gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì dákun máa fa wàhálà máa mo lè fa wàhálà mo lè fa wàhálà mo lè jà mo lè já bìtínà lẹ̀ mo lè fa bìtínà mo lè fa kàngbọ̀n mo lè fa sùrùtù ee ẹ̀mí sùrùtù gùn jẹ̀mí tiẹ̀ lọ ẹ̀mí wàhálà ó sì gùn jẹ̀mí tiẹ̀ lọ gbogbo mo lè fa mo lè gbé mo lè gòkè mo lè sọ gbogbo ẹ̀ ó tó dé ó limitation tí bìtínà bá dé à tó bá dé lẹ́bù kan ọmọ ìyá mi ìwọ lọ́ọ́ sa o bìtínà ó sì rìn mí nìyẹn bí bìtínà tí wàhálà bá débì kan ìwọ lókù tó ta o gbogbo àwọn tá a wá wí nísìnyí oníkálukú tiẹ̀ ti wá tó lẹ́rù àti àlùkí àmọ̀ kọ́ ni a ti mọ rí tèmi dómi lẹ́rù máa di kan tèmi tómi lẹ́rù àdínkùn àtàlùkí àmọ̀ nìkan kan olùwájá mọ̀ pé lálùkí àmọ̀ yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli mri'in minhum yawma'idhin sha'nun yughnihi wọ́n tó wọ́n dẹ̀lù kíyámà alìkíyámà yóò mọ̀ yẹ̀ fi rùl mẹ́rù mi ní àfihì ní ọjọ́ tí ọmọ ànábì adámà yóò rábúrò rẹ̀ yóò rẹ́gbẹ́ rẹ̀ yóò sì mẹ́rẹ́ rẹ́rẹ́rẹ́ ìlọ́nu o wà ummi yóò rí ìyá rẹ̀ pé ẹ́ ìyá mi mo yóò mẹ́rẹ́ yóò sàmúyà wà àbí yóò rí bàbá rẹ̀ yóò mẹ́rẹ́ yóò kalẹ̀ وصاحبته وبنيه kódà yóò rí ìyàwó gbogbo i love be tori toro, i cannot do without you i, want to be with you always gbogbo irọ́ ni o láti jámà yóò ráwọn ọmọ gbogbo ọmọ tá ọmọ dìmára ọmọ mi ní ọmọ mi ní ọmọ yóò ráwọn ọmọ yóò sá bàbá ń Ma kútúbà lọ́wọ́ àìmá rojọ́ olúwa ní kí ni ó jẹ́ kálukú ọmọ sáfúnra wọn ni pé lè mìíràn ìmìnirun yóò mọ ìdí ń ní ọlọ́run níjọ́ náà tó ní kálukú ti bá a níbi bàbá ti rántí ẹ̀ lọ́wọ́ tí ò sì mọ bó lọ́rùn ó já sí bó bá rọ́ mọ yóò ẹ lọ́nà yóò sá ni pé kí lórí tiẹ̀ tiẹ̀ láti gbógun ti àwọn ẹni ọlọ́run tán papọ̀ láti gbógun ti àwọn sàbí àdẹ́bùwà Muhammad tí wọ́n parapọ̀ láti gbógun ti àwọn àfàwábí tí wà ní mùsàlámà tó ní kálukú wá bá a oníkálukú náà wá ń tákà kí àtótó rẹ̀ ọlọ́run ọba o tótó rẹ̀ ọlọ́run ọba o igi ńlá igi ràbàtà tó tawé tó tẹgbò tó kó gbogbo wọn sábẹ́ ọlọ́run kọ́ níwọ̀ọ́gì wọn ní kọ́kọ́ mú mọ́lẹ̀ náà tótó rẹ̀ ọlọ́run ọba tí máa ń tó nǹkan bó ti fẹ́ ọlọ́run kìdí mọ́lẹ̀ tán wá mú gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó kù wá ó yẹ mọ́ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan la hawla wala quwwata illa gbogbo mo lè gòkè mo lè sọ a lè fa kan ìbá a lè náà a wàhálà a lè náà lẹ gbogbo ẹ sì lọ lẹ sín lẹ́ẹ̀kan náà ó wà kùtà kálukú fẹ́ képe wala manja wala manja illa illallah subhanahu wa ta'ala láàbànjà kò síbi tá a ti lè rí gbàrà mọ́ báyìí ibi tí wà lẹ́mi wọn wọ́n láàmà ìjà kò sọ́dọ̀ ẹ̀dá àtàlọ́mọ́ àyàfi ká padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmẹ́kọ̀ọ́ bẹ̀ ó kó taari kọ́ níbi gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ni pé àdánwò tọ́lọ̀ ń bá gbé bá mùsùlùmí wọ́n fi yọ o ẹni àdánwò bá bá tiẹ̀ ló dé o ẹ àmọ̀tẹ́ ló ń bọ̀ o ẹ gbogbo táwọn wí nísìnyí ẹ̀dá kò gbogbo fìtínà yìí náà ta ló kàn ta ló kàn aláyò lè jẹ́wọ́